Thank dínú yúùtù ètò kan ètò kan níbi tí wọ́n ti mọ̀ dá wa lẹ́kọ̀ọ́ lórí bá a ti ṣèjọsìn olúwa dẹ́dà níbàámu pẹ̀lú àìkú àrẹ òṣù sàlẹ́bí ọ̀rọ̀ àfíìdà ẹ fi mọ́ mọ́ àmàlà ìyẹn bá ti mọ̀ bára wa lò. orí ìkànnì royal fm ninety five dot one ìlọrin lẹ́tọ́ àdínú yúùtù òye àti mọ̀ wáyé nírọ̀lẹ́ ojoojúmọ́ bẹ̀rẹ̀ látàgò márùn sí márùn àbọ̀ five to five thirty p.m. atọ́kùn ètò ni dr abdulfatah sarumi fàlàyé síwájú sí ẹ máa pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one zero three three five one five four nine olùwà bá wa tẹ̀rù ọlọ́run tó sọ nígbàwó ètò àdínú yóò kérò ìṣẹ́ alhamdulillah نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هدي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا أدقف الله وضع أترى إكاه الصلاة فوق النبي ومحمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn ará النبي ànábì àwọn sọ̀hábà rẹ̀ النبي صلى الله عليه وسلم tó fi di ọjọ́ gbéǹde alkiyama abẹ́niwa kó fi ìkẹtí àtọ̀rọ̀ yìí kó fi kárí wọn. gbogbo àti àwọn gbé ètò àdínà yóò sọ̀rọ̀ ní òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí síwájú ká tó máa bá alátọrọ fún ẹrú ọlọ́wọ́n ọba tí ó sanwó ètò yìí láti bẹ̀rẹ̀ àwẹ̀ dé ìparí rẹ̀ kọlọ́nkọ́ bá wa dúpẹ́ fún wọn kó bá wa san wọ́n lẹ́san rẹ̀ o kọlọ́nkọ́ bá wa mójútó àlámọ̀rí wọn kọ́lọ́nkọ́ má jẹ́ kí ó burú fún wọn àti àwọn ọmọ wọn àti mọ̀lẹ́bí wọn lápapọ̀. nam ọ̀rọ̀ tí a ń bábọ̀ wá òun ni ọ̀rọ̀ nípa àbòsí àvúlùmù àwọn ń ṣàlàyé pé inú wà tí ọlọ́run ọba tí kò fẹ́ tí islam kórìíra tó yẹ pé mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí yányán òun náà ni ìmọ̀ ṣe àbòsí so àwọn ń fa àwọn oríṣiríṣi àwọn ọ̀nà tí àbòsí máa ń gbà wá so àti sàbòsí tí ọmọ èèyàn máa ń ṣe fún ọba tó dáa alóhùn làbòsí tó ga jù wọn ní kí ọmọ mú nǹkan mí papọ̀ mọ́ ọlọ́wọ́n ọba hmm. so bákan náà àbòsí tó máa ń wáyé níbi dúkìá èèyàn kí ọmọ mú owó lówó ẹ̀tọ́ ẹlẹ́tọ́ tí ó wà lọ́wọ́ èèyàn kí ọmọ fún wọn so bákan náà a tún sọ nípa àbòsí tó wà níbi kéèyàn ọmọ tajà fúnra ẹni ìbẹ̀ láti mẹ́nu kan gba àwọn tó ń tepo àwọn tó ń ta nǹkan oṣùn wọn pé kí kíní yẹn kó mọ́ tó dìde yẹ tó yẹ kó tó tó àbòsí náà nífa tó bákan náà àbòsí máa ń ṣẹlẹ̀ níbi ìjọmọlúàbí èèyàn kéèyàn ọbọmọlúàbí èèyàn jẹ́ ènìyàn dẹ̀ lẹ́tọ̀ọ́ sí i bákan náà yẹn máa ń fi yìí ṣe àbòsí iyì yẹn máa fi ṣe àbòsí bákan náà a tún wá sọ pé àbòsí ẹ̀sìn òun náà tó ń bẹ àbòsí ẹ̀sìn ni kíkẹ́ yẹn ọmọ sin tí kò lẹ́tọ̀ọ́ kí wọ́n sọ fáwọn èèyàn lórúkọ ẹ̀sìn kò lẹ́tọ̀ọ́ nǹkan tó lẹ́tọ̀ọ́ kí wọ́n sọ fáwọn èèyàn pé kò lẹ́tọ̀ọ́ lórúkọ ẹ̀sìn so bákan náà àbòsí tí ọmọ wọn tó ń ṣe òun náà ni àbòsí táwọn èèyàn máa ń ṣe fún ara wọn wàdálìkà òun náà àbùsí ẹ̀mí àbùsí so àbùsí ẹ̀mí kí o ṣàbùsí fúnra rẹ kó jẹ pé ẹ̀mí ni èèyàn fi tàbùsí fúnra ẹni òun náà kí èèyàn pa èèyàn lọ́nà tí ó tọ́ tàbí àbùsí ẹ̀mí náà àwọn afáàtúmọ̀ sọ pé òun ni kí òun ọ̀nà yẹn ní ẹ̀wọ̀n kìkẹ́ lọ lè gbé ẹ̀mí rẹ̀ so síbi kan so eléyìí náà ara ọ̀nà tí ò dáa tí wọ́n gbà àbùsí ni àbí kí èèyàn kàn ní ẹni ní àbùsí kọ̀ọ̀kan mú yẹn kọ̀ọ̀kan máa ń nà yẹn ní àbòsí ẹ̀ máa wọ́n ẹlòmíì bí àwọn tó ń jẹ́ àwọn security personnel tẹ́lẹ̀ ni ọkàn máa ń lọ rẹ̀ báyìí wọ́n kàn lè rí i pé wámbì kí ló ń ṣe ọ́ ọyá máa yí lẹ́lẹ̀ máa yí nínú kọ́tà dúró àwọn nǹkan báyẹn sọ àbòsí ni tẹ́lẹ̀ ọ̀dà ṣe nǹkan kan àbí tó tiẹ̀ ṣe tó ń tó lè kàn mójú kó ń bẹ̀ fún un sọ àbí nǹkan tó ṣe ìṣiṣẹ́ tí ọ̀rẹ́ kó bá wí kó wá wù ẹ̀mí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni sọlẹ́bí sọlọ́ alẹ́sọ́lọ́m ó ní iná lọ yọ àdìbò lẹ́bínà yọ àdìbò nàná ṣàfi dúnìyà nípa ọlọ́run ó fìyà jẹ ogun tó ọmọ fìyà jẹ yàn lé ayé níjẹ àbùsí ọlọ́run ló fìyà jẹ òun náà tó bákan náà àbùsí dúkìá àwọn èèyàn wọn ní kí wọn lè jí wọn ní kí wọn lọ jí àwọn èèyàn lówó kó ní kọ́ lọ jí wọn kọ́ lọ lè gbé nǹkan wọn kọ́ lọ lè kí wọn jalè bóyá lójúkorojú ni àbí lójú níwèé ní orí ayé àwọn ẹ̀rọ ayélujára ẹni pé kí àwọn ṣe yahoo kọ́ wa rò pé kí ló ń ṣe kó ní ọ à tẹ fóònù ni sọtí pé ó sì ń wá owó lówó tó mọ̀ jẹ́ káàkiri lórí fóònù rẹ̀ kọ́ wọn ní kíníkàlà <laughs> information kíníkàlà wọn ṣe tó àbòsí náà ní àbòsí ni so eléyìí ni àwọn ọ̀nà tí àbòsí tí ó pín sí tó yẹ kí àwọn mùsùlùmí ká ṣọ́ra ká ṣọ́ra tá a bá ń sọ nípa àbòsí àwọn àbòsí kan ń bẹ tó ṣe pé ọlọ́run ọba kò lè forí rẹ̀ jiyàn so àbòsí àwọn afárá. ọmọ la yóò fẹ́ràn lọ́hùn àwọn àbòsí pé là yóò gbé fáàrù tọ́lọ́wọ̀ kí forí ẹ̀ jiyàn kò sí báyàn ṣe lè báyàn bẹ́ẹ̀ lọ́wọ́ ọba tó òun náà ni aṣíríkù ya àti tó bá jẹ́ pé èèyàn ti túbá kó tó di pé èèyàn kú àmọ́ tí èèyàn bá tí èèyàn fi kú ẹ̀rí pé à ń tẹnu mọ́ òun náà ni ẹ̀bọ tọ́lọ́ sọ́nsọ́tún àǹdíyà àyà forty eight pé inna Allaha la anyị an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha sílẹ̀ yìí ẹ̀bọ tọ́lọ́ ẹbọ tó ṣe pé àwọn èèyàn fẹ́ fi kalẹ̀ àbòsí táwọn èèyàn fẹ́ fi kalẹ̀ wọn ní fàwọ́lì mi ìbáde bá àdùn ọba àbọ̀ wọn ní kọ́mi yẹn wá ọ̀nà tí sàbòsí fẹ́ nìkejì rẹ̀ àwọn èèyàn wọn fẹ́ fi kalẹ̀ wọn mọ wá gbogbo ọ̀nà wọn láti sàbòsí fún wọn ni wọn mọ wọ́n tó fi sàbòsí fáwọn èèyàn káàkiri ni náà làwọn èèyàn mọ wá káàkiri sòrò léyìí ni tí o sì bá a mú náà ni sòrò yẹn ẹlẹ́ẹ̀kẹta tó yẹ pé alimọ̀kúfó orin tó ṣe pé ọlọ́run fún àmọ́ kò dá kí ọmọ ṣe òun náà ní fọ̀gbọ́dọ̀mọ̀lá abdi nafsahu ó ní àbòsí tí ọmọ èèyàn máa ń ṣe fórí ara rẹ̀ báwo lèèyàn ṣe máa ń ṣàbòsí fórí ara èèyàn òun náà ní pé nǹkan tó yẹ kéèyàn ó ṣe lásìkò kan tí nǹkan yẹn kì í ṣe dandan bíá bí ní ẹni tó ń darapọ̀ lápèjú nìkan tó jí láàárọ̀ tó yẹ kó ṣe àṣkárù láàárọ̀ àṣkárù àárọ̀ tó ipò òun náà ní ètò ń jẹ́ ìṣọ́ òun náà ni ọmọ jẹ́ ìṣọ́ fún kí ọmọ ṣe ẹni ẹ ṣàbòsí fúri ara rẹ̀ nìyẹn àbí ó yẹ kó ṣe àbòsí ó yẹ kó ṣe àṣìkárì lálẹ́ kó tó sùn kò ṣe ń ṣàbòsí fúri ara rẹ̀ nìyẹn tó lè ní àwọn ọ̀nà tí wọ́n fa fún àbòsí sí ní ibi tá a bá ń wò pé níbi ìyọrí àforíjì ọlọ́wọ́n ọba ṣẹ́rí ìtò pé àzọ́lùmọ̀ bẹ́ẹ̀ ní alẹ́rí bẹ́ẹ̀ ní àzọ́lùmọ̀ lẹ́dẹ̀ẹ́ láyò tọ́ra àbòsí àwọn fi kalẹ̀ yìí ìtí yẹn bá lọ lè túbà rẹ̀ ọmọkọ̀ọ̀kọ̀ gbà túbà lọ́wọ́ yẹn <clears throat> èyí tó ti ẹ̀jẹ́ pé ti ìtí yẹn sàbòsí fún ara yìí òun ti ẹ̀ níbi tútúbá òun ọlọ́kàn chíǹjì fún ara rẹ̀ náà ni àtikárò àárọ̀ ọ̀yà máa kà padà àtikárò alẹ́ ọ̀yà máa kà padà so kó o mọ̀ jẹ́ pé òun kọ̀ǹtínú àbòsí fún ara rẹ̀ má so kí ló mọ wá ń fa táwọn yẹn fi máa ń ṣàbòsí táwọn yẹn fi máa ń ṣàbòsí síwájú kí n tó débi yẹn ẹ jẹ́ ká wo àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tí àwọn àfàsọ tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ pàtàkì jùlọ àwọn tó ń jẹ́ àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn tí wọ́n sọ nípa ọ̀rọ̀ àbòsí àlejò bin Abi Talib radiyallahu anhu ń sọ pé yawmal mazlum ala zalimi ashaddu min yawmi zalimi ala al-mazlum ó ní sẹ́mà àwọn Yorùbá máa ń sọ pé ọjọ́ gbogbo ní tó le ó ní ọjọ́ kan ní tó lóhun irú ọ̀rọ̀ yìí ni Ali ibn Abi Talib ń sọ ó ní yawmil mazlum ọjọ́ tí ẹni tá a ṣàbòsí fún ala zalimi tó máa ń fi ń gbá alábòsí mú ẹni pé ìjọ tọ́wọ́ máa ń tẹ alábòsí àṣàdù wọn lágbára ju min yawmi zalimi ala al-mazlum jùjọ tí alábòsí ń ṣàbòsí fẹ́ni tó ṣàbòsí fún lọ yẹn ni pé ẹni tí wọ́n ń ṣàbòsí fún yàn yóò mọ̀ rò pé òun lágbára òun lágbára òun lè ṣe tó wù ú àmọ́jọ́ tí ọlọ́run bá wá dé tó bá fẹ́ gba ẹ̀san lọ́wọ́ rẹ̀ yóò ń jẹ́ ọjọ́ ẹni tá a ṣàbòsí fún un yóò mọ̀ lè pẹ̀lú òmùnà àṣà òun máa ń le máa ń lágbára jù yóò mẹ̀ wọ́ọ́lé ní alẹ́ mọ̀ pẹ̀lú òmùnà so Ali ibn Abi Talib radiyallahu anhu olùsọ̀bọ̀rọ̀ yìí Muawiya bin Abi Sufyan radiyallahu anhu òun sọ pé inni la astahi an azlima man la yajidu alayya nasiran illa Allah ó ní ojúmọ́ ní tí wọ́n láti sàbòsí fún ẹni tó ṣe pé òun mọ̀ kan tó lè ràn lọ́wọ́ àfi Ọlọ́run ẹni pé ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀rù wọn ń bà wọn láti ṣàbòsí fún ẹni bọ́ọ̀dì torí pé ọlọ́run ọba yóò ràn ẹni tẹ́ bá ṣàbòsí fún lọ́wọ́ o yóò ràn ẹnìyẹn lọ́wọ́ o ìyá ọ̀jẹ̀ alábòsí tó bá yá o bẹ́ẹ̀ ni Abu Darda radiyallahu anhu ó ní iyyaka wa dam'atul yatim ó ní wọ́n mọ̀ mi sọ́ra mọ́ ìmọ̀ ṣe tí oyún fi máa jáde lójú ọmọ òrukàn ọmọ tí ò ní bàbá tí ò ní ìyá so mọ́mọ́ ṣe nǹkan tí oyún fi máa jáde lójú rẹ̀ wọ̀dá ẹ̀wọ̀tàn mọ̀bùlùm bákan náà sọ́ra mọ́jì kí ẹni tó sọ́ra mọ́jì kí èyàn ó ṣépèlé ọ nítorí pé ó ń ṣàbòsí fún mọ́ ṣàbòsí fún yàn ní jẹ́ báyẹn kọ́ mọ́ wá ṣépèlé ọ nítorí pé kí ni fa inna tusri bil layl wan nasu niyamun nítorí ṣe rí tí yẹn bá ṣàbòsí fún yàn tẹ́niyàn bá ṣépèlé àbòsí yẹn sí rìn yóò rìn lóru àbí kó ṣe pé tó sèrè bí lẹ́yìn yóò jí ẹnìyẹn kalẹ̀ ẹnìyẹn ò ní fọ́fọ́ sùn pé ah ẹ̀wọ̀n lápèjú yìí nìkan kí wọ́n mọ̀ ní ju fifty thousand naira lọ lórí àkáǹtì ní àkáǹtì báǹkì yẹn kẹ́ni kan sì kó o kó lóun ṣe yahoo yahoo kó wọn mọ lóun gbádùn kó wọn lóun jẹ owó wọn jẹ owó so ṣe mọ̀ pé irú eléyìí ana akibata vọ́ọ̀lì mi wà kíma ipe àtìbọ̀tán alábùsí kìí dà so kò sí èméjì ńbẹ wà aqibatul adli karima àtìbọ̀tán àwọn tán bá ń jẹ́ ẹni tó máa ń ṣe déédéé tí wọn kì í ṣàbòsí àtìbọ̀tán wọn máa ń lápọ̀nlé ni ẹni tó bá jẹ́ alábòsí àtìbọ̀tán rẹ̀ ò lè dà wọ́n ṣépele wọn ò ṣépele so olórí tí ń ṣàbòsí fáráàlú àtìbọ̀tán rẹ̀ ò lè dà ẹ̀ṣípele ẹ̀ṣípele baálẹ̀ tí ń ṣàbòsí fún àwọn ọmọ abẹ́ rẹ̀ àbára àwọn ará gbèríkà gbègbè rẹ̀ mọ́gàjì tí ń ṣàbòsí fún àwọn ará ilé so kódà ọkọ tí ń ṣàbòsí fún ìyàwó rẹ̀ àti bọ̀tán rẹ̀ lè dá ìyàwó tó ń ṣàbòsí fún ọkọ àti bọ̀tán rẹ̀ lè dá ọ̀gá tí ń ṣàbòsí fún ọmọṣẹ́ àti bọ̀tán rẹ̀ lè dá mọ́mí tẹ́míyà ní òun ọ̀gbọ́ orí kẹ́nìkan wá ní àà àti bọ̀tán rẹ̀ mọ̀ lè dá o àti bọ̀tán alábòsí òkè ń dá ni wọ́n ní wọ́n yúrò wà inna Allaha yansuru ad-dawlata al-'adila ẹni pé ní táwọn tó wá rí gbọ́ wọn ni pé ọlọ́wọ́n ọmọ ran ìlú tó bá jẹ́ ìlú onídéédé lọ́wọ́ ọlọ́wọ́n ràn wọ́n lọ́wọ́ wà in kanat kafira kọ́lá bílù yẹn bá jẹ́ kèfèrí yẹn ni pé àwọn tó máa ń jẹ́ onídọ́gbadọ́gba tó yẹ ṣàbòsí fún yàn ọlọ́wọ́n sì máa ràn wọ́n lọ́wọ́ kọ́lá kó jẹ́ mùsùlùmí wala yansuru dawlata zalima ọlọ́run wá ní ran ìlú ìlú tó bá jẹ́ alábòsí ọlọ́run ní ran lọ́wọ́ wà in kanat mu'minan kódà bó bá jẹ́ pé mu'mini ni wọ́n so níbi náà ni pé kíyàn jẹ́ àfà jù bẹ́ẹ̀ lọ kó jẹ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ kó wá ṣàbòsí fúnyàn ọlọ́run ní ran lọ́wọ́ kí wọ́n wá jẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí àmọ́ kò ì lábòsí lọ́wọ́ ṣe bá ń fa ọ̀rọ̀ pé ń ọ̀rọ̀ yìí ìyìn kàbòsí ń bèèrè mú ní ọlọ́wọ́ àti sèrè ràn lọ́wọ́ so ọ̀rọ̀ tí sheikh islam tèmi ọ̀rọ̀ ṣe mọ̀ lọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ ní eléyìí láti pé kí àwọn ọmọ ẹ̀dẹ́ ni lọ́mọ wa ṣàbòsí fún bákan náà kìí ni lọ́mọ wa ṣàbòsí sòsí torí pé kèsì oṣù náà ní kọ́ mọ́ wásáàbù sí kọ́ gba owó rẹ̀ mọ́ dá padà má ọ̀yáwó lọ́wọ́ rẹ̀ mọ́ dá padà má ẹ̀ máa parọ́ ma ní tí ò ṣe ma lẹ́ ma irú eléyìí kìí ṣe lànà tí Ànábì sallallahu alaihi wasallam sọlọ́wọ́n rẹ̀ nìyẹn lọ́wọ́ lérí yẹn o so kí ló máa ń fa ẹni táwọn èèyàn fi máa ń ṣàbòsí gan ló máa ń fa tó máa ń fa àbòsí fáwọn èèyàn bàtà àfa fojú wọn rí pé awalan ash-shaytan èṣù ṣẹ̀tàn ló máa ń ti àwọn èèyàn ló mọ̀ tí wọ́n ṣe aburú ni olúwa ní ike iṣu tẹ́ rí yẹn ya bani Adam kò yẹn ọmọ anábì Adam ọlọ́run ní ọkùnrin tí mo sọ fún yín ya bani Adam alam ya'tikum yẹn ọpọlọ ní wà wà ọyẹn ọmọ anábì Adam ẹ jìnnà sí iṣu innahu lakum aduwwun mubin ọ̀tá tó fojú hàn náà lọ jẹ́ fún yín olúwa ní ọ̀tá náà ní èṣù jẹ́ fún yín kò ní ìnáwó ya amúrúkún bí fàṣà aburú ní ọmọ pa yín láṣẹ bí kẹ ẹ máa so ibi tí ò dá ní ọmọ tì í sí alamahadi rẹ ikùn ya adam anla ta'ibudu shaytana innahu lakum aduwwun mubin olúwa ní mo sọ fún yín kí ẹ má èṣù ọ̀tá ló jẹ́ fún yín kò síbi tí ó tì yín sí ju ibi kí n tẹ̀lé ṣe orí burúkú náà lọ náà ni so àṣetán òun náà ni nǹkan àkọ́kọ́ tó máa ń jẹ́ tó máa ń tìyàn gbàngbàngbàngbàn láti máa ṣàwòsí fún yàn kódà ńgbà míì yóò máa fún ọ ní justification ẹ̀rì tó bá ń ṣàwòsí ẹni tí ń jalè nísìn àwọn yahoo yahoo so wọn àmọ́ ni nàìjíríà yìí náà lè fúnra rẹ̀ kódà tani bẹ́ẹ̀ nàìjíríà yìí tí ò ní ṣàwòsí justification ṣàìtàn náà lọ ń gbà wọn inspiration ṣe ìtọ́ràn náà lọ ń gbà wọn sókè àbí ah mo láti fẹ́ rú wàhálà lílásìkò yìí èṣù ní èṣù ní dìtẹ́tì gbogbo àwọn nǹkan báyẹn fọ́ so gbogbo àwọn ọ̀rọ̀ báwọn àbí àwòwò lọ́mọ nísìnyìí ṣé gbogbo àwọn gbogbo àwọn ọ̀rọ̀ báyẹn ọ̀rọ̀ èṣù náà ẹ̀kọ́ ìpínjù ní ẹfẹ́ dà níbi aláàlè wọ́n rẹ́sẹ̀ rèé òbú ah, ìgbó lọ́lọ́gbọ́n gbé ti ẹ̀kalẹ̀ tó bù so ọrọ àìbẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ ṣẹ̀tọ́ ọ̀rọ̀ tí kò sì máa bu ẹsẹ̀ wèrè ni àti kò wèrè sí ni ó máa bu lẹ́sẹ̀ ẹ́ ó kówó sínú àkáǹtì kí ló wá ó gbé nǹkan sínú ilé ń jí gbé ó gbé ọmọ yọ gbogbo oríṣiríṣi aburú ọmọ wa fún justification ti àánú àánú ìlú ìlú wo ìlú wọn sáwọn tó ń gbébẹ̀ tí wọ́n jalè tí wọ́n ṣàbòsí fún yàn sí wọn tẹ̀mí ni so àbí gbogbo àbòsí oríṣiríṣi oríṣiríṣi táwọn èèyàn ń ṣe fúnra wọn so èṣù ló máa ń fà torí pé títí ìbá ṣèṣù kí ni tí kẹ̀yẹ́ fẹ́ ràn lára rẹ̀ kó ràn kankan lára rẹ̀ sọlá kọ̀ọ̀kọ́ nìyẹn so bákan náà an-nafsul ammara bis-suu ẹ̀mí tó ti pé ọmọ ń pààyàn láṣẹ aburú náà nítorí máa ń dààmú yàn sẹlómìn tó bá wà ní stage kan nínú ọkàn nínú ẹ̀mí rẹ̀ spiritually aburú ni ẹ̀mí rẹ̀ wọ́n sá máa kọ́ bí kò máa ṣe so òun náà máa ń fa ọlọ́run bá sọ́nà Al-Qur'an ní pé ìdí nafsa ọlọ́run ubarri'u nafsi inna nafsa la'ammaratu bis-su' pé ẹ̀mí kan bẹ tó ṣe pé aburú ni máa ń pààyàn ní ọmọ ní kò máa ṣe yóò tí ọ tí ọ tí ọ tí ọ títí tí ó fi tìyàn sínú aburú ni tí ojú wọn padà wá wálẹ̀ màtíyàn bá kàn àdánwò nídìí aburú yẹn tán so bákan náà lẹ́ẹ̀kẹta wọn náà làlàáwà ìfẹ́ ẹnu ìfẹ́ ẹnu kí n ò nífẹ̀ẹ́ ẹnu kí n tí wáyé àfi kí n rí so kò ní ronú pé àh tí mò ń ṣe ni so orí ó fẹ́ lo fóònù two hundred thousand ó fẹ́ lo fóònù wọ́wọ́wọ́ five hundred thousand naira kò sì níṣẹ́ lọ́wọ́ lọ́wọ́ àwa olè tí ó jà káàkiri wọn wá jìbìtì tí ó lù káàkiri ìfẹ́ kí ni ọ̀sà ti wá lé lẹ́mìí rẹ̀ pé àfi kí n ní àfi kí n ní àfi kí n ní àbí oríṣiríṣi nǹkan tó fẹ́ rà bẹ́ẹ̀ náà so irú eléyìí ìfẹ́ ẹnu olúwa bá ní wala tattabi'ul hawa an ta'dilu olúwa ni ẹ má ṣe ẹ má tẹ̀lé ìfẹ́ ẹnu tẹ́bá ní tẹ̀lé ìfẹ́ ẹnu ẹ níṣẹ́ dọ́gbadọ́gba o àbòsí lẹ́ẹ̀mọ́ wákàtí rẹ̀ ṣọ àbòsí ní Suratul Nisa one thirty five náà ti sọ títẹ̀ bá ti yé jìnà sí ìfẹ́ ẹnu ní tí ó sì kù fún yín náà ni pé àbòsí ló kù tá máa ṣe wala tattabi'ul hawa ẹ má tẹ̀lé ìfẹ́ ẹnu an jẹ́ pé wọ́n ní ríbi ṣe dọ́gbadọ́gba máa tó bá kaná kílà pẹ̀tẹ́kọ̀ọ́ kílà pẹ̀tẹ́kọ̀ọ́ kí bẹ̀rù ọlọ́run kó kéré lẹ́mìí yàn ẹni tí bẹ̀rù ọlọ́run bá ti kéré lẹ́mìí rẹ̀ yóò máa ṣàbòsí yóò máa ṣàbòsí torí pé kò ní ẹrù ní bà kí ọlọ́run ò sì fẹ́ nǹkan tí mo fẹ́ ṣe yìí fa bákan náà shiddatul hirs kí n ní ojú kòkòrò tó ti pọ̀ jù kí n ojú tó bá ti rí báyẹn náà kẹ̀kọ́ yìí pẹ́ tí ó fi di pé ó yà lábòsí tí ó mọ̀ ṣàbòsí fáwọn èèyàn so tó ló ń lo pé ah èmi náà fẹ́ kọ́lé lánlá èmi náà fẹ́ ra mọ́tò lánlá so yóò mọ̀ wá wá àbòsí alábòsí tí ó mọ̀ ṣe káàkiri ẹ̀ gbogbo ọ̀nà tó bá fi lè ṣàbòsí yẹn yóò mọ̀ ṣe yóò mọ̀ lu jìbìtì yóò mọ̀ ta lè ńlẹ̀ yóò kó dúkìá dúkìá kò ní kọ́ láti kọ́lá kò ní kọ́ láti pààyàn nítorí pé ó fẹ́ ṣe àbòsí látara pé ó sàfi sojú kòkòrò lórí ọ̀rọ̀ ayé tí ń wá káàkiri bákan náà ṣọ́bù dúnìyà tí wọ́n ti nífẹ̀ẹ́ ayé púpọ̀ jù ti pé èèyàn nífẹ̀ẹ́ ayé ènìyàn ṣàbùsí kí ní jẹ́ ìnífẹ̀ẹ́ ayé wọn ni kálukì yàrá kí wọ́n mọ̀ rántí rẹ̀ kí wọ́n rántí pé wọ́n kú kí wọ́n gbàgbé pé wọ́n kú gbogbo àníyàn ọmọ òwò pé màá pẹ́ láyé màá pẹ́ láyé ògbónodó kì í kúléwé wọ́n pẹ́ láyé àlàáfíà rẹ̀ ọmọ tàn jẹ́ ìjọ dọ́yọ̀ mọ̀ tán jẹ so gbúrú eléyìí ẹ̀bù dúnìyà máa ń jẹ́ kéèyàn sábùsí ni òní fẹ́ gbẹ́sẹ̀ kó níbi nǹkan ní nǹkan tí ì ṣe tiẹ̀ ọmọ lọ lè du nǹkan ní nǹkan tí kò kí ṣe so nítorí pé yàn ayé bákan náà ṣọ́ọ̀bù rẹ̀ àṣà láìkì ìmọ̀ olórí ìmọ̀ olórí pé já ṣáájú já ṣáájú yẹn so ìgboro eléyìí àwọn kan tó máa ń mú yàn án ṣe àbòsí náà lélẹ́yìí báwo lè ń ṣe wọn túbá àbòsí ẹni wá ṣàbòsí fún yàn bó lè ń ṣe túbá a ti ṣàlàyé bó lè ń ṣe túbá láàrin yàn àtọ́lọ́wọ́n ọba tó bá ṣàbòsí tó ṣẹbọ pẹ̀lú ọlọ́run tó ó túbá náà ni wọ́n ti túbá tó débi rẹ̀ mọ́ tó ọkọ ọlọ́run foríjì mi ó ti tán tó tó sọ pẹ̀lú sincere tó pé ọ padà kú nídìí nǹkan yẹn pẹ̀lú ìkọlá ni so bákan náà mọ́tò padà sídìí rẹ̀ má wọ́n padà sídìí rẹ̀ má so pé èyí tó ti lóò ṣe mọ́ yẹn mọ́tò dídìí rẹ̀ má yẹn gẹ́ẹ́n so wíwá yẹn ṣe zìnà ni ẹ́ yẹn ṣe zìnà ni yẹn jalè ni so ẹgbẹ́ fún ètò oníṣe pẹ̀lú ọlọ́run yẹn ṣe zìnà yẹn ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba yẹn parun tì kò kírun so wá tọ́lọ́run ọba rẹ nìyẹn so túbá kú bẹ́ẹ̀ so hmm, kódà kò sí tó burú kí wọn yẹn náfìlà méjì náfìlà táwọ́bà kí wọn lọ́n foríjì mi tó ń dédì nǹkan yìí mọ́ àbí wọn wọ ọṣọ wọ kú wọ káàkiri ni wọn àtọ́lọ́wọ́n bá rẹ ni torí tọ́lọ́wọ́n fẹ́ ló ń ṣe so kó túbá kú ń bẹ́ so ètò bá ní í ṣe pẹ̀lú ọlọ́wọ́n bá nìyẹn ètò bá ní í ṣe pẹ̀lú ẹ̀dá èèyàn so òun náà ni kíyàn lọ lè wá ọ̀nà tí ó fi dá ẹ̀kan ìpadà fún so ó jẹ́ lówó òòsàn ó lè dá ètò rẹ̀ padà fún un pé ohun rẹ̀ tí mo jọ́njọ́ sí òun rèé o pẹ̀lú wíwà lábẹ́ ọ̀gá ó jí owó ọ̀gá rẹ̀ kó tó lè dá owó yẹn padà fún ọ̀gá rẹ̀ pé ah, owó mi owó yín rèé tó mo mú oyún gbà kan kí wọ́n dá padà torí Ànábì sallallahu alaihi wasallam ó ní pé man kana lahu aw man kana alayhi inda akhihi mazlama ẹni tó bá ní àbòsí kan lọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ anábì ní fal yatahallalahu anábì lọ́dẹ wọ́n tó fi tú kalẹ̀ o lọ́dẹ dá kínní yẹn padà o qabla an ya'tiya yawmun kí ọjọ́ ìgbélé al-qiyāmah tó dé ọjọ́ tó ṣe pé laysa fīhi dinārun walā dirham kò sí owó tó fi dá padà mọ́ innamā hiya al-a'māl iṣẹ́ rẹ̀ yẹn ni wọ́n máa mú wọ́n máa fi dì iṣẹ́ rẹ̀ tó ṣe wọ́n máa fi dì wọ́n fi dì gbogbo àbòsí tó bá sí fún yàn tó bákan náà ara ah, ọ̀nà tí máa ń tó ń dúpọ̀ rẹ̀ fún yàn so bóyá ṣé káwọ bóyá àwọn ẹ̀bá àwọn tí wọ́n bá ní kọ́ọ̀lù àmọ́ bí ojú òpó ṣe rí zero eight one zero eight five zero one three seven one tó tàbá rí àwọn tí a bá ní ìbéèrè tó ìbéèrè ọlọ́run bá ní pé ojú òpó dà tó bá kan náà tí a bá rí bí pé sílẹ̀ yẹn àlẹ́ pẹ̀lú zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine àbí zero eight one zero three three five one mm, zero eight one zero three five zero eight one zero three five zero one three seven one so ẹni pé nọ́mbà studio wà lè pèsè àti lè pèsè ti ọ̀dọ̀ títí èmi náà fún àti abánibẹ̀rẹ̀ tó bá ní kí nẹ́tíwọ̀kì wà available. náà so lára nǹkan tí ó máa ń jẹ́ kó tó rọrùn fún yàn láti lè túbá níbi ìwà àbòsí òun ni aljulus ma arrufaqa as-salihin kí wọ́n jòkó pẹ̀lú àwọn ẹni rẹ̀ àwọn èèyàn dáadáa kò jẹ́ pé àwọn èèyàn ń jòkó tì so ní tí ó bá láwọn ẹni rẹ̀ tó ń jòkó tì so tó bá fẹ́ túbá kù níbi àbòsí tí ń ṣe yóò rọrùn fún yóò rọrùn fún láti lè túbá kù ń bẹ̀ so torí pé kí ni Ah, àwọn tí wọn bá ń jòkó tì náà lèèyàn máa ń jọ ẹni tó ń ṣàbòsí ọfẹ jáwó kò níbi àbòsí àmọ́ alábòsí rẹ náà ni tó ń jòkó tì kò níbi jáwó kò mbẹ náà bí jáwó kò mbẹ so òun náà ni pé àwọn mùsùlùmí gbogbo àwọn ọ̀nà yìí náà ni èèyàn lè tọ̀ láti fi rí àforíjì ọlọ́run àbí láti fi jáwọ́ kò níbi àwọn ìwà burúkú tí ò da tá à ń sọ nípa rẹ̀ yìí náà ni àbòsí tí wọ́n mùsùlùmí gbogbo tí wọ́n bá ń jẹ́ àbòsí lọ́dọ̀ wa ẹ dákun ẹ jẹ́ ká dá padà fún oní nǹkan síwájú kó tó di pé àgbẹ̀mí míì ẹlòmíì máa mọ̀ wò pé wọ́n ti mú àwọn nǹkan èèyàn tí òun dẹ̀ rí wọn mọ́ àbí ẹlòmíì tiẹ̀ ti kúnú àwọn tí ó ti mú nǹkan wọ̀nyẹn báwo ló ṣe ṣe so ohun tó ṣe òun náà ni pé tó apá àwọn tó ń bẹ láyé nínú lè bá wọn kó dá padà fún wọn tó wà rọrùn fún láti lè dá padà bá wọn kó sọ fún wọn pé n tí mo gbà lọ́wọ́ yín àbí àwọn nǹkan yín tí mo mú òun rè tọ̀ tó bá ṣe pé kò bá rọrùn wọn náà mọ̀ pé é ó tó ń kóra rẹ sínú wàhálà ńláńlá ni ìtìyàn lè ṣe ni pé kàn lọ sọ́dọ̀ ẹni kò dá padà pé gbà nǹkan yìí wọn níbo ló ti jẹ́ ìwọ náà ló ní ọ̀lọ́ ní nǹkan rẹ̀ wọn níbo ló ti jẹ́ àní àwọn lọ ní iṣẹ́ so bí abilá péjú yìí ìyẹn wò pé á ah, owó tí mo mú lọ́dọ̀ ẹni yóò tóbi fifty thousand naira kò sì fọ́ọ̀dù owó sí ẹ fún láǹkà mi máa kọ fọ́ọ̀dù ẹ̀ sí wọn ní kílò ẹ̀yin lẹ́ni ẹ̀yin lẹ́ni nǹkan yín so o ti fún ní nǹkan ìpadà nìyẹn kọ́sí pé nítorí ìwò rí máa ni tó ti kú àbí ìwò tí ẹ̀ rí mi ìwọ̀n bí ń bẹ láyé bó ti kú ẹ̀ àbó ti kú ìyẹn ń bá àwọn fámìlì rẹ̀ tọ́lé fáwọn fámìlì rẹ̀ pé á ah, lágbájá tó kú ó ní owó yìí lọ́dọ̀ mi mo jẹ́ ń gbèsè ni ọ̀nà rẹ̀ so èèyàn wá rí àwọn fámìlì rẹ̀ máa ìyẹn lè lọlé sí nǹkan yẹn kí n ṣe sàárà kí n wo àwọn tó bá ní bùkátà sí nǹkan yẹn bóyá owó ni kí n fún wọn àbí value nǹkan tí yẹn á mú gbà yẹn kí wọn lọ dá padà fún nìyẹn nítorí pé tó bá jẹ́ pé ní ọkẹ́yàmà tẹ́nìyẹn bá ti ń jáde síyàn tó fẹ́ béèrè ọlọ́run ni ọ̀run òórè ó ti ó ti fún ọ yóò bá nínú iṣẹ́ rẹ̀ rẹ̀ tó bí àwọn mùsùlùmí bá ti gbọ́dọ̀ ṣì nìyẹn pẹ̀lú ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àbùsí abẹ́ ọlọ́run àìsàn ọ̀jẹ̀lẹ̀ kọlọ́ṣe wa ní alábòsí gbogbo àwọn ọ̀nà kọ̀ọ̀kan ọ̀nà kejì tí a fi ń sàbòsí kọlọ́mọṣà ṣe tutù bá ìjà oko ń bẹ̀ kọlọ́ṣà sí ní ìrọ̀rùn fún wa tí kọlọ́ǹkọ́ wọlá ìjọ oṣù rẹ̀ kí a tó parí fún wa tí a bá ní ìbéèrè lẹ́yìn ètò zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine. tí mo bá kan náà ẹgbẹ́ ọlọ́run tí oṣù nígbà wo ètò yìí kọlọ́ǹkọ́ ní ẹ̀sán rẹ̀ àtẹ̀fàtà sọ̀rọ̀ nínú lágbẹ̀rẹ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu